فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير لهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الهمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فيا عباد الله اتقوا الله تعالى وكلمة التقوى كلمة جامعة تجمع كل خصال الخير والبر والإحسان أمر الله بها الأولين والآخرين قال سبحانه وتعالى ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن تتقوا الله عباد الله ومجالات التقوى كثيرة تشمل كل حياة الإنسان مع ربه ومع نفسه ومع أهله ومع الناس كافة عليه أن يتقي الله في كل أحواله وتقوى معناها أن تتخذ وقاية تقيك من عذاب الله ومن غضبه بفعل أوامره وترك نوائه فتفعل ما أمرك الله به رجاء ثوابه وتترك ما نهاك الله عنه تخاف عقابه هذه هي التقوى ومجالاتها كثيرة فيتقي العبد ربه فيما بينه وبين الله بفعل أوامره وترك نوائه فتوحيده وإخلاص العبادة له ويتق ربه في أهله قال سبحانه وتعالى يا أيها الذين آمنوا قوا أنفسكم وهليكم النار يتقي الله في معاملاته اجتنبوا الحرام والمكاسب المحرمة قال سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين يتق الله في معاملاته مع الناس ويتق الله في أخلاقه فالتزم بهداب الإسلامية ويتق الله في لباسه ويتقي الله في كل تصارفاته قال سبحانه وتعالى ومن يتق الله يجعل الله مخرجا ويرزقه من حيث لا يحتسب adáwọ̀ pẹ́fọ́ lọ́wọ́ ọba àlékún kí ọlọ́run orí ajẹ́jẹ́ tán rẹ̀ محمد bá Muhammad sallallahu alayhi wa sallam inú àṣà nebo muhammad nígbà tí máa ń bá àwọn sòhábà sọ̀rọ̀ ànábì a máa jí oyé wọn pé ọ̀rọ̀ ọlọ́run lójú gbogbo ọ̀rọ̀ lọ́wọ́ bó ti yẹ káwọn ọmọ gbáyé rèé bá ti gbádùn ká gbé ọ̀rọ̀ ọlọ́run lérí ìfẹ́ ẹnu wa ká gbé ọ̀rọ̀ ọlọ́run lérí ìfẹ́ ẹnu àwọn wa ká gbé lérí ẹnu àwọn wa àti gbogbo àwọn tán súnmọ́ wa. A máa wọn sọ̀hábà. Èyí tó burú jù náà lámàrí ayọ́mọdé àwọn sábà pé ìlànà tí wọ́n fi ń sin lọ́wọ́ tọ́lọ́ wọn ó fi tẹ́wọ́ gba ìjọsìn náà lọ́wọ́ yàn tí òfin ní jáde àṣedànù àfi kí wọ́n sin lọ́wọ́ pẹ̀lú ìlànà nàbẹ̀wá Muhammad má sin lọ́wọ́ pẹ̀lú ìlànà tó pé ogun lọ làkàlẹ̀ fúnra ẹ ọ̀pọ̀lọpọ̀ ló ti lànà kalẹ̀ fúnra ẹ mọ́ ní fúnra ó lè rò pé gbogbo àárọ̀ tó bá ti jí báyìí tòun mọ̀ ká sọ́ọ̀tù ya ti méje méje ọ̀là lànà fún ààrẹ nu ọwọ́ adúmọ̀ bẹ́ẹ̀ gbogbo àárọ̀ kò lè mọ̀ ká sọ́ọ̀tù ya ti méje méje ìsáwáká náà mẹ́ta gbogbo orúkọ báyọ̀ lọ́wọ́ nígbà lọ́wọ́ yàn ẹlòmíì lànà ẹlòmíì yóò máa tẹ̀lé ìlànà àfà bí àwọn tìjàníyà ìlànà amẹ́dá tìjà ni wọ́n tẹ̀lé náà fi ń sin lọ́wọ́ ọlọ́wọ́ nígbà rẹ̀ àwọn míì ta ìdáná Abdulkadir Jilani ọlọ́run nígbà lọ́wọ́ rẹ ìlànà anábìà Muhammad sallallahu alayhi wa sallam wùlá fi ń sin lọ́n tọ́lọ́run fi gbà á anábìà máa para eléyìí fáwọn sọ̀hábà èyí tó burú jù náà lámàrí àdáadáalẹ̀ ni ẹ̀yin ẹ̀sìn wà àwùjọ wáyé lónìí inú tó le láti kọ̀rẹ́ẹ̀tì òun àdáadáalẹ̀ ẹ má mutí máa ó tálùkù ẹni tí mo gán jí mú ni bí ẹ bá ṣe bá ti ya wèrè tẹ́lẹ́yẹ́ yóò bọ́ ọ̀sọ́dọ̀dọ̀ yóò máa mutí lọ ni àtúfà àwọn tẹ́ pé ìlú wọn gan ọtí náà fi ń ṣe fàájì. ẹni tí ó sì gbẹ́bọ náà òru ló gbé àmọ́ bíbíà kọ́dà àwọn tó lè pósítà káàkiri ẹlòmíà ní èyí ló di ọgbọ̀n ọdún àti mẹ́ta tá a ti ń ṣàgbákò yìí bọ̀ àwọn ọmọ láyé dá ńlá nẹ́bí sallallahu alaihi wasallam ló fi lóun ló burú jù gbogbo tó bá jẹ́ àdáadáalẹ̀ anabi sallallahu alaihi wasallam ó lánàá ni o kọ́dà bẹ́ẹ̀ bá ń pè dáadáa anabi lánàá gbogbo ẹ̀ èyí tó wá ní kàn dáadáa à á ń tún àmìlá fẹ́ mọ̀jà anabi lọ anabi ni gbogbo bíbí àndọ̀láàlù èyí ní kàn bẹ hasana ìkàn bẹ sẹ́yà sanabi ò mèdè sọmọ gbogbo bíbí àlànà gbogbo bídíà ló sì lè gbéyàn wọn ná àfi tọ́lọ́ bá sànù ẹ̀ka lókù bọ́lọ́n ti máa ń sànù ẹlẹ́sẹ̀ míì ná. jàmá mùsùlùmí èyí tí ó jẹ́ kókó kútúbà wa lé ní at-taqwa wa majalatuha ìbẹ̀rù ọlọ́run kí ni wọ́n ń pè bẹ́ẹ̀ àti wíwá àwọn ààyè wo ló ti yẹ ká máa bẹ̀rù ọlọ́run. pé ọ̀pọ̀ bẹ̀rù ọlọ́run ní báyìí. tábà ń sọ pa àtàkùwà ìbẹ̀rù a lè máa pé eléyìí ọlọ́run eléyìí ọlọ́run àwọn nǹkan tí bẹ́ẹ̀ ọlọ́run kó sínú tó jẹ́ pé gbogbo ó kó sínú gbogbo tí bá ti ń jẹ́ ìran dáadáa tá a fẹ́ kéèyàn ó ṣe ìbẹ̀rù ọba kó sínú. ká máa sọ pé ẹbẹ̀rù ọlọ́run ẹbẹ̀rù ọlọ́run ẹbẹ̀rù ọlọ́run kìí sọ̀rọ̀ tuntun kọ́dẹ̀ lómi bẹ́ẹ̀ ló ń bá fẹ́ takò ẹ̀sìn tó fẹ́ takò àwọn alùsùn náà mọ́sálásí láti ṣe wáàbí nígbà tí wọ́n ti wá sí yàn yìí ẹni ká bẹ̀rẹ̀ ọlọ́run bá ṣe bá bá ń kírun ni ẹ bá yẹn mọ́ṣáláṣí ẹ̀ fún wa ní ó bẹ̀rẹ̀ ọlọ́run ẹ̀ fún wa ní ó bẹ̀rẹ̀ ọlọ́run wọ́n fi takẹ̀ sínú èyàn lè bá yẹn mọ́ṣáláṣí tẹ́ni ó bẹ̀rù ọlọ́ ẹni tó ga jù láyé inú gbogbo ẹ̀dá tọ́lọ̀ ń fún ẹ̀sẹ̀tì kọ́dà gbọ́ àwọn péyàn rẹ̀ ní sẹ́yẹ́yẹ́ anábọ̀ Muhammad òun gẹ́gẹ́ fún ara rẹ̀ ọlọ́run a máa pè é yá ayọ́ ànàbí yìí tákìláà sòkò sẹ́ńtà lè sọ kókó bẹ̀rù ọlọ́run àwọn ànábì ìwọ Muhammad bẹ̀rù ọlọ́run ṣùbẹ̀rù ọlọ́run kò sẹ́ni tá a lè sọ pé bẹ̀rù ọlọ́run a máa ní ọ bẹ̀rù ọlọ́run tá a bá ti pé ọ fẹ́ jì sọ́fìn bẹ̀rù ọlọ́run o bẹ̀rù ọlọ́run o ìbẹ̀rù ọlọ́run bá tá à ń sọ yìí a lè sọ pé nǹkan tá a lè pè ní eléyìí níbẹ̀rẹ̀ ọlọ́run àwọn nǹkan tó kó sínú pọ̀ tábà pé lágbájá bẹ̀rẹ̀ ọlọ́run gbogbo tó máa ń jẹ́ràn dáadáa bẹ́ẹ̀ láti pé nǹkan dáadáa dáadáa dáadáa tí bá ti ń ṣe bá ti ń ọba wọ́n ní ọba gbogbo èèyàn ló pa rẹ̀ àwọn tó àwọn tá à ń bọ̀ lẹ́yìn náà àwọn tá à wà láyé nísìn náà tó pa aláṣẹ ẹ̀bẹ̀rù ọlọ́ ọlọ́run sọ́nà alukóhání kẹrì walaqad waṣṣayna alladhīna ūtul kitāba min qablikum. a ti sàtọ́ọ́lẹ̀ fáwọn tí wọ́n wá síwájú yín nínú àwọn tá fún tíra a ti sàtọ́ọ́lẹ̀ fún wọn pé kí wọ́n bẹ̀rù ọlọ́run àtẹ̀yìn náà kẹ́yìn náà bẹ̀rù ọlọ́run ọba. ìbẹ̀rù ọlọ́run ọba tá à ń sọ wọ́n ní kí bẹ̀rù ọlọ́run àwọn ààyè ìbẹ̀rù ọlọ́run pọ̀ bẹ̀rù ọlọ́run lágbọ́nrin bẹ̀rù àwọn agbọ́nrin tá a ti jẹ́ ká páyà pọ̀ nínú rẹ̀ ó kó sínú nínú tẹ̀mí wa láti pé láàrin àwa àtọ́ ìbẹ̀rù ọlọ́run gbọ́dọ̀ láàrin wa àti ẹ̀ nǹkan tó pa àtọ́ náà bá pọ̀ bá ń bẹ̀. bákan náà ní ọmọ ẹ̀dẹ́ ènìyàn bá pa ọgbẹ̀rọ̀ látara tẹ́ pé òun nìkan ló kàn kò ìwọ omi ń bẹ ó bí àwọn ìyàwó àwọn ọmọ àwọn tí wọ́n kó sábẹ́ rẹ̀ bẹ́ẹ̀ náà ni àwọn èèyàn pátápátá táàjọ ń ṣe pọ̀ gbogbo tó máa ti jẹ́ èèyàn dá kò mọ léèyàn nìkan àwọn dábà abọ̀rọ̀ páyọ̀ náà ọba lára tiwọn náà bẹ́ẹ̀ ló ń bá ń ṣe fìtínà fún dábà báyìí torí pé gbogbo tíyẹn bá ti lè tíyẹn bá lè ṣe tíyẹn lè fi wọnú ọlọ́run àbí kásákò mẹ́ ìyẹn lè wọnú ọlọ́run látara dábà kódà bẹ́ẹ̀ kó wọ́n lọ́kàn wọ́gán lọ́n sìn tó tábà ń sọ̀rọ̀ pẹ̀lú ọlọ́run ọba nǹkan tó ṣẹ́jú ni. anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó ti sọ fún wa lápá arákùnrin kan tó yẹ pé ìyìn tó jẹ́ kọ́lọ́wọ́ bó forí jìn torí ajá tó fún lómi mu ni ajá ẹ wo bọ́lọ̀ ti ìròyìn ajá nu kùhánì ni à báwo ti ìròyìn ajá fún wa hadith rẹ ni èyí mọ ẹni pé ìmọ̀lára ajá kí ẹ̀mọ̀ ẹ̀lẹ́ lóko gbogbo ẹni máa ń sin ajá ń tọ́jú rẹ̀ wọ́n ní jojoojúmọ́ tí ó máa jẹ bí kírẹ́dìtì everyday ayé òṣùwọ̀n ó tó bí tó bí o ló ń ṣe kò tó yẹ ìsì tún ti ajá sọ pé bí àfihàn bá jẹ ń tẹ̀ ní gbèsè ni ìjọba ti lóòdù báyìí dé ohun ọ̀kọ́ ni bẹ́ẹ̀ ládàá ẹlòmíì sẹ́gun irú ẹ̀dá báyìí sanabi ni wọ́n kọ́ ọ bá kọ́ ọ bá pẹ́ ló bọ́ ìgbà yẹn fọ́lẹ̀ méje ìkánú ẹ̀fẹ̀ pẹ̀fọ́ sẹ́gun irú ẹ̀dá báyìí ẹni àìjírí ẹni àìjírò ẹni àìjíkò ni tòun ti bẹ́ẹ̀ anábì ti ṣàpèjúwe fún wa pé arákùnrin kan fẹ́ ó tọ́jú ajá torípa ajá nídìí omi ti fún lómi mu ọlọ́run ti forí jẹ́ ẹ̀sẹ̀ nàìjí. àwọn sábẹ́ ti dé pé a tún máa gba aládá látara dábà anábì ní gbogbo tó bá ti lẹ́gẹ̀ la ẹ máa gba aládá lára wọn ẹ tún máa bẹ̀sẹ̀ lára wọn náà. anábì sọ fún wa nípa arákùnrin arábìnrin kan náà alágbèrè àwọn afẹ́wọ́ làwọn ọwọ́ kó náà fajá lómi mu ọlọ́run ṣàforíjì rẹ̀ fún. ànábì sọ fún wa nípa arábìnrin kan tó yẹ pé ó ní mùsù òun náà ní ń tọ́jú ẹ̀ fún rẹ̀ mùsù rẹ̀ ni kò gbé ń tọ́jú ẹ̀ ó wá dé mùsù yìí lẹ̀ ànábì ní kódà kò túlẹ̀ kó lo jẹun gbà tó ń jẹ tí ó fún ó sì dé fá ibi ti pa mùsù kú ànábì obìnrin sì wọ náà. sọlọ mi ò gbẹ́sì yé.

táwọn èèyàn ń kọ́ wà kí ìfọdà àyàwó táwọn ẹranko náà ń kọ́. ìta ń pè ń bẹ̀rù ọlọ́run pa nígbà táwọn afá fẹ́ ṣàlàyé ẹ̀ pé ìtumọ̀ owó lálẹ́ fún bẹ̀rù ọlọ́run èyí àwọn èèyàn wọ́n ní ìtumọ̀ tá a lè fún bẹ̀rù ọlọ́run ní ni bí ó di bí téèyàn gbé kalẹ̀ ṣé pé fẹ́ǹsì yìí òun ni ó máa dáàbò bò ọ́ kó níbi ìyá ọlọ́run àti ìbínú ọlọ́run gbogbo ń tọ́ lè ṣe gbogbo ń tọ́ máa ṣe pátá tọ́ọ̀kì ní ìyá ọlọ́run ẹ gbogbo ń tọ́ máa ṣe tọ́lọ̀ òfin ní bínú sí ọ òun ló ń pè ní bẹ̀rẹ̀ ọlọ́run ọ̀nà olólè àti lè gbà wá tó fi pé àwọn nǹkan tí ọ máa ṣe nǹkan tí ó gbé ọ jìnà sí ìyá ọlọ́run ni tí ó sì ń jẹ́ kí wọ́n bọ́ fi ọ àwọn àbá ni pé ajẹ́pẹ̀rù nǹkan bẹ́ẹ̀ yóò mọ wájẹ́ pé àwọn yóò mọ wá lọ́nà pé àwọn nǹkan tọ́lọ̀ ń bá ti ní ọtí àtànẹ́bì ọmọ òfin kún fún ọ àtànẹ́bì bẹ́ẹ̀ lómi ò ní mú ànẹ́bì kẹ́ni ànẹ́bì ọlẹ́ torí ànẹ́bì wọn náà ọlẹ́ wọn náà torí pé ànẹ́bì ni ọ̀sẹ̀ nǹkan kan máa ń ṣe eléyìí ni tọ́pọ̀lọpọ̀ tí a bá sọ ọ̀tá ìsọ̀rọ̀ tí bá nẹ́bì ló sọ kí lẹ́bẹ́ sọ pẹ̀lú ọlọ́run ọba pé wọ́n mọ̀ ìyá àti wọ́rọ̀ fa iná láhù náà jẹ́ ànàm kọ́ ní nínà fi àhàbàdà ọlọ́run lẹ́n bá mí tó sì sí mi náà ọlọ́run yóò wọná ó tún wọ́n mọ̀ ìyá àti wọ́rọ̀ fọ́pọ̀dì àbọ̀ sí ànẹ́bì ọlọ́run ní ti so ọmọ ìbẹ̀rù náà ọba ọmọ sá fún ìyá ọlọ́run ọba àti bínú ẹ̀ látara pé ìtọ́nà ti káwọ́ láti ọwụwa àwọn ṣe wọ́n nǹkan táwọn méjì bá ní kọ́ jìnà sí àbíkọ́ jìnà sí àwọn míì sọnù látara bẹ̀rẹ̀ ọlọ́run gbọ́yé àfáwọn ti pera wọn àwọn náà ń bá wọn yẹn sọ̀rọ̀ wọ́n ni ẹgbẹ́ dá wọn yẹn lọ àwọn òwe àwọn tó ń sọ fún yín pé ìbẹ̀rù ọlọ́run ń bẹ níbi ìtẹ̀ láti àtàtì kọ́ kárí ọkọ̀ ṣe àádọ́ fún wọ́tàpọ̀ wọ́n dá wọn lọ ó ní kọ́lá

wọ́n àjísáàmìkù ọlọ́run ní wọ́n wọ́n ibẹ̀ sí rí ìgbẹ́ ẹwọ́ láàrin ẹ ti ga ẹwọ́n ọmọ ẹ ti stress ìjẹ́bù ẹni wọ́n lọ ìmọ̀ ṣọ̀lọ́ ìkọ́bù lọ́lọ́ ọ̀rọ̀ tó bọ̀ wọ́n ṣọ̀lọ́ walakinna Allah nǹkan tó yọrọ ọwọ́ wò tó kó bẹ́ẹ̀ wa sínú yóò wọ ọkàn yín yóò dẹ̀ wọ ìmúra yín ló tí wọ́n síbí ẹ̀ lọ́wọ́ ìjà ìsà fi ń jalè ẹ bá rí níṣẹ́ sọ́lá mọ́sí mashallah sísà ó tún lọ́dọ̀ ní kọ́ọ̀bù mashallah sísà ẹ̀lẹ́kùn sàlá christian ni grace ló ní jẹ́ ẹ̀rí lóyún ní tìǹtì bẹ lọ́kàn rẹ̀ àti tìǹtì bẹ lọ́yẹ ara rẹ̀ ó jọra wọn ìtàn ọwọ́ nígbà náà pé gbogbo ẹgbẹ́ ti fi ogbọ̀n lẹ̀ ríyáwó ló ṣe ọ̀hún sọ fún akọ́ ọ̀dà ìyàwó yòókù lọ́nu ní wọ́n fi fi ogbọ̀n lẹ̀ tò ìbẹ̀rẹ̀ náà kọ́ ní rúgbà ọ̀hún sọ fún ọ̀dà nù lẹ́yìn bá sọ̀tọ̀ lókè ọtí ṣe rí yáwù aṣáwó àṣírí ọlọ́dájú wà lẹ́nu ọdá àwọn ọlọ́lọ́ kí ló mọ́sálásí máa dá máa kí nlé ọmọ ní kí ló dé ní ìfẹ́ káàyàn mọ̀ pé mò ń kírun yẹn ni ọkùnrin kan ti ń sí ọ ànábì sallallahu alaihi wasallam tó pa á láṣẹ tó ní àfihàn bẹ̀rẹ̀ ńkọ́ sọ ara tàbí òkú lọ́kọ́já bẹ̀rù ọlọ́ òun ni kó sin tálẹ́bí ni ó ṣe ó kú àwọn onídẹ́jọ́

àmọ́ nke ń tó fi rògbọ́n lẹ̀ ká ní kò túmọ̀ pé ẹni ọlọ́run ọba ni ó túmọ̀ rẹ̀ ẹ fi ọkàn lẹ̀ pẹ̀lú ọlọ́run ọba ọlọ́run òran alọ́kàn Usama bunu Zaid níjọ́ tó kọ̀ọ̀kan tó pé la ilaha náà gẹ̀gẹ̀ rí wáyé ni. ni ọkùnrin bẹ́ẹ̀ lérí Usama nígbà tó ní la ilaha mo òun ta kọ wí ó ní mo bẹ́ẹ̀ kí ló bá fi bẹ́ẹ̀ ẹ̀ ẹ̀rú bá ní gbàdé ẹ̀rú bá ní kò dọ́ta rẹ̀ subhanallah alẹ́bí ń wo ọ̀rẹ́ mi kí máa lọ wọ ọkà àwọn èèyàn wò ọkàn kan ojú tó a fi hàn sí ọlọ́sìn mọ̀ pé ẹni yẹ ẹni ọlọ́run ọba ni tòótá ń pè ní bẹ́ẹ̀rù ọlọ́run ní sókí òun ni máa ṣe àwọn nǹkan tọ́wọ́n bá pa láṣẹ àti tàbí sallallahu alaihi

olùgbogbo mi níwà àlìjẹ́nà ilẹ̀ mẹ́ni hábà àyàfẹ́ bá kọ nínú wọn wọ́n ta ní ọkọ̀ wà nẹ́bì mẹ́ni àtọ́ ẹni dákọ̀lá àlìjẹ́nà wọ́n mẹ́ni àtọ́ ẹni fẹ́kọ̀dì hábà lára tó lè mú yẹn wọn àwọn ẹni tó tẹ̀lé lọ́wọ́ bá gbogbo tó bá ọlọ́run lè bínú sí yàn nítorí pọ́sọ̀pọ̀ kò rẹ̀ kọ́yà kọ́kọ́ sẹ́ ànábì bínú sórí ẹ̀ ní tí bá ti máa ń bí ànábì inú ìmọ̀ bí ọlọ́run náà ni ọlọ́run lè bínú sí yàn nítorí pé obìnrin wa sọ ó wá fi ọ̀sọ́ rẹ̀ lẹ̀ léèsì tọwọ̀ lárí yìí kọ́yẹ́ káàrí léèsì tọwọ̀ àgọ́ níṣẹ́ léèsì tọkùnrin tóbìnrin wọ̀ ìjáàbù báwọn ṣe ní kí wọ́n ṣe ti ẹnu ara fá ìbẹ̀rẹ̀ náà bá ní àbòrímọ́bọ̀ wà òun tẹ̀ gbìyànjú ọ̀bọ̀ kan òun borí wà ní òríbò ìwò orí méjì bò àgbákò méjì lọ́sẹ̀ wọn àgbákò kan lọ́sẹ̀ òun àmẹ́yìn tẹ́ ń wí bẹ́ àpòsílẹ̀ fi ń ṣe àmì ẹlẹ́ àjọ wọn náà àmì ẹlẹ́ àjọ wọn dáa òkè <laughs> tí wọ́n wá rẹ́rìí kan mú wọn pé ẹni tó máa ń sí ilé ọmọ àdìjẹ́ lọ́lọ́run ẹsí ẹlẹ́hàálẹ̀ èyí ẹ̀há tó há ọ ìjáàbù tó lọ àpẹẹrẹ páyọ lọ́wọ́ bá ni ó wá kú òun àtọ́ lọ́wọ́ bá ṣé ìjáàbù tó fi ẹ̀ tó dọ́kàn àbí òdọ́kàn rẹ̀ ẹ fi yókù lẹ̀ àmọ́ apáyẹ káàmù pé lágbáyà bẹ́ẹ̀ òun ni kóbìnrin ló ti jáàb èèwọ̀ ńláńlá òun ni kóbìnrin mùsùlùmí káwọn kámọrú afọ́fọ́lọ́ bọ́dà gíní làwọn àti ìwọ àgbà orí gíní rẹ̀ ìjáàbù bó lẹ́sìn ní agbọ́dọ̀ rí eléyìí ni àpẹẹrẹ bá ọlọ́wọ́ jàmá mùsùlùmí ẹjẹ́ abẹ́rẹ́ ọlọ́run ọba o ìbẹ̀rù ọlọ́run ọba ló yẹ kí èèyàn là tí o bá ti bẹ́ ọlọ́run ọba èèyàn lè là láyé yàyàn lè là torí gbogbo ń tọ́ ní òní fún ọ tó o bá ti níbẹ̀ ọlọ́run ọba gbogbo ń tọ́ ní òní fún ọ àwọn tẹ́ tí wọ́n kó tí wọ́n kó tí wọ́n kó ẹ wá wí májì ẹnìkan jẹ́ orí ẹ̀rẹ́ alágbára rẹ̀ ṣe gọ́fúnà àwọn ilé òní kọ́ wájú ẹ̀ kí ló dé ó bó ń lẹ̀ ní ọmọ bó ń lẹ̀ ní mọ́lọ́dọ́ kò jù èyí tí bẹ́ẹ̀ ọlọ́ọ̀bá ní ọkọ̀ yín kọ́dà tálíkà tí òun lójú rí tó bá bẹ́ẹ̀ ọlọ́ọ̀bá kò ní dédé owó yín. bẹ́ẹ̀ bá ti bẹ́ẹ̀ bá wò bẹ́ẹ̀ àwọn àbá yìí àwọn ní dúkìá bàbá wọn fi dúkìá lẹ̀ fún ọ pátákátá kílẹ̀ fún oyin ṣe ẹ dìbò fún àgbákò ni gbogbo dúkìá tó bàbá fún ọ sílẹ̀ náà kó bẹ́ẹ̀ ti tà tán ó ti tà tà tà tà tà tà wọ́n arọ́ ọ́ náà ẹ̀gbọ́n kí bẹ́ẹ̀ ìbẹ̀rù ọlọ́run ní máa ń jẹ́ kí n tọ́lọ̀ ọbọ̀ fún yàn ó tó yàn bí bá sí bẹ̀rù ọlọ́run ọba ẹ yàrá dùà àfọ ẹnì àwọn ọmọ tí bẹ̀rù ọlọ́run ọba àmọ́ ń rí nu ọba ẹni ọlọ́run àwọn pẹ̀ pẹ̀lú rí ó fún eight years kò ilé ẹ̀gbọ́n rẹ̀ ní kọ́ wọ́n ká sí bàbá dúpọ̀ yìí ká sí bàbá kọ́ lórí pé ìgbà tó ọ̀nà kò lè rẹ̀ fẹ́ràn ah, ilé ilé mẹ̀tẹ́ ni ẹ̀ the next week ta ó pọ̀ ta ni kí ló rí ṣe tọ́dún mẹ́rin èlò ń kólé ọlọ́wọ́ one hundred and fifty thousand ní ń kólé lọ́wọ́ lóṣù àwọn bàbá ẹgbẹ́ ọgbà ìyẹn ẹgbẹ́ ọgbà tiẹ̀ àwọn ẹgbẹ́ ọgbà àwọn ọmọ gidi báyìí bọ̀ àánú gba tiwọn yóò wá tẹ tẹ tẹ tẹ tẹ gbogbo tí ó kù sí lọ́wọ́ bí owó tí kùsà àbàdìlà ni ó tẹ kù bọ lọ́wọ́. ẹni ìwé lẹ́yìn wọn kọ́ ilé ẹni tí wọ́n pé mílíọ̀nù ní ń gbà lóṣù kò sí nílé kọ́ ó tún ti pẹ́rẹ́dẹ̀ntì náà àpẹẹrẹ èyí táwọn alára yá àdúrà ẹni ọlọ́ọ̀ni a sì ra Buhari náà nítorí eléyìí nǹkan tá pé mẹ́rọ ọlọ́run ọba lélẹ́yìí àwọn nǹkan tó lè mú orí ọlọ́run àbí bínú kan jìnà sí ká ọ̀rọ̀ tó fi jìnà sí níta ń pè ọba ni ọlọ́run ọba mọ́sá ìbẹ̀rù sí ọlọ́kàn àwọn alẹ́ Muhammad ó pọ̀ tiwọn zidna báwọn tàbí inni allahumma inni as'aluka al-huda anabi ma tọrọ bẹ́ẹ̀ ọlọ́wọ́ ìmọ̀nà ní tọrọ rẹ̀ lọ anabi ní tọrọ mọ̀nà wà púpọ̀ ìyí tọrọ ọ̀yà rẹ̀ lọ́dọ̀ rẹ̀ ṣe fún mi ìwọ́n jí tọrọ ẹ̀ láyé rí kí ọlọ́nà kò jẹ páyà rẹ̀ níbo gbogbo àwọn ọdún ọ̀sẹ̀ àdúrà bọ́sẹ̀ bọ́sẹ̀ takò pàyà rẹ̀ ní ọlọ́wọ́ ọ̀nà dọ́kun bọ́ sí o jókòó bọ́ sí o iṣẹ́ tí mo ń ṣe ẹ̀ tí mo ti lọ́ọ́ jókòó bọ́ sí o tó kíní ọ̀bọ yẹn kí n rí mọ́lẹ̀ ni o. wọ́n sàdúrà kọ́ lọ́jọ́ kọ́ lórí búṣe wọ́n sàdúrà kọ́ lọ́jọ́ lórí búṣe àwọn ẹni ọlọ́run tálìjẹ́ náà tí wọ́n ti dájú tó fi dájú àwọn tó ń bẹ̀rù wọ́n tó ń bẹ̀rù ọba kó kéré ibú jìnà sáà káà máa dìde láíláí. sọ a máa ń bẹ a máa ń bẹ lọ́ọ̀ba rẹ̀ ọlọ́run ti páyà rẹ fún mi kọ́ a ṣiṣẹ́ tọ̀ ọ́ tó bá afẹ́ àdúrà ńlẹ̀ yìí ọlọ́run jára lè jẹ́ náà gbogbo àmì àmì àmì ọlọ́run jára lè jẹ́ àmì àmì ọ̀ sì kọ́ yàrá ọlọ́lẹ́ ikú ẹlẹ́kùnrin ọgbọ̀n yìí ẹlẹ́kùnrin ẹmọ mímọ obìnrin mímọ náà ọlọ́jà àlìjẹ́ náà jábá ọkọ̀ àlìjẹ́ náà jábá yóò àlejò wọlé ọláwọ̀ àmì ọ̀sàmí ó yẹ kó gba àgọ́ lọ ẹ̀dàkùn ẹ̀yìn sísá àwọn ìjáàbù tẹ̀ ń wọ̀ yìí èmi náà fẹ́ wù ẹni ọlọ́run àdúrà tí wọ́n ṣe fún wa yìí òfẹ́ ṣiṣẹ́ kọ̀ èmi náà àwọn ìjáàbù yìí eré mọ̀kọ̀ ìjẹ́ òbúdá ẹni wọ́n ó tí wọ́n ó ọmọ asanu ọjọ́ ẹ̀nu orí ọlọ́wọ́ tó tó dájú ẹ̀bá ọ̀bọ̀wọ́ ọ̀bẹ̀rí ọ̀bọ̀jú ọ̀bẹ̀ẹ̀sẹ̀ áá sáwọn wà wọ náà ní ẹlẹ́ wọ́ ẹlẹ́ wọ́ pẹ̀lú ìtẹ́ ẹsẹ̀ yìí wọ́n wá ilà àbí àti tọ́lọ̀ bá wọ̀ yẹn sọlọ́kù àmọ́ tọ́lọ̀ bá wọ̀ ṣe tọ́ ọ lọ hijabu èyí ń lè wọ náà nítorí pé kò lọ hijabu èyí á sì lè wọ àlìjẹ́ náà nítorí pé wọ̀ ọ́ ara àbẹ̀rù ọlọ́ọ̀ni jábù wà ara pọ̀ bẹ̀rù ọlọ́ọ̀ni kọmọ́ lò hijabu ààlẹ́ tó lò jábù wọ́n náà níbi tó kù sí but ibi tí abala ìjábù ó ti fúrì mbẹ́ ìwọ fúrì mbẹ́ tó ara sá ìbẹ̀rù ọmọ bàní mọ́nìkan nìkan pọ́pọ́ ọlọ́wọ́ bá sọ̀rọ̀ ní òní ìdì bàbá rẹ̀ náà sọ̀rọ̀ tí ò ní ìdì àbí ọlọ́wọ́ bá wà ní kọ́balẹ̀ kí ọlọ́mọ́sà mú adúró ọlọ́run عليكم قايا على وصلى الله على النبي صلى الله عليه وسلم الحمد لله والصلاة والسلام على رسول الله adáwọ̀ fọlọ́wọ́n ọba àlékún kí ọlọ́run orí ajẹ́njẹ tán rẹ̀ fún ọba àníbà Muhammad. wọ́n máa jẹ́ aládùútọ́kùwà a ti sọ pa àwọn ìtànpé ń bẹ̀rù ọlọ́run látàlàyé fún wa pé ìbẹ̀rù ọlọ́run rèé oníkọ́ wá nǹkankan bí di kọ́ dira ẹ̀ ìyẹn pé nǹkan tí ò ní jẹ́ kí ọríyá ọlọ́run he àti bínú rẹ̀ kọ́ máa ṣe òun láti fún ọ ní ìlànà tó lè tọ̀ tẹ̀láṣẹ ọlọ́run àti ta ní anabi muhammad sallallahu alayhi wa sallam méjì níbẹ̀ ní kùránì àti ọlọ́ha wà àti rọ̀ṣù èmi ò mọ̀ mi jẹ́ jáde àti tara sí. níjọ́ tí gbé bá ti kú lára káwọn rẹ̀ kò sí ti ń jẹ́ gbẹ́mọ́ anabi anabi sallallahu alayhi wa sallam nípa abala kápàkẹ́ kákọ́ fún ni òun lè yára wọn. àmáwọn ẹ̀sùn fi wọn pàná bíbọ̀ níbi tí ó jẹ́ fẹ́ papọ̀ ibi tá tí wọ́n papọ̀ tó lọ yà wọ́n kó ọlọ́run àtànẹ́bi papọ̀ bilhamudu wà náà yìí níbi ká pàṣẹ ká pọ̀ fún ni àwọn méjì papọ̀ ń bẹ́ẹ̀ àti Allah wa àti rasul wa man ya'ti Allah wa rasula ẹ wá lọ pa ọlọ́run pọ̀ níbi ìjọsìn ọlọ́run nínú àwọn àdánrin àwọn ààyè tá a ti gbọ́ ọmọ pàrọ̀ ọlọ́run ọba àkọ́kọ́ ń bẹ̀ láàrin wa àtọ́ ọlọ́run ọba ẹ̀rọ ọlọ́run láàrin wa àtọ́ ọlọ́run pẹ̀lú ọlọ́run bó lọ sí ìbẹ̀rẹ̀ ọlọ́run láàrin wa àtọ́ ọlọ́run àkọ́kọ́ ń bẹ̀ ní gbogbo ohun tó bá fẹ́ ṣe pápátá òní ọtí fún lẹ́sìn fọ́ ọmọ ọkọ̀ ẹ̀sìn lẹ́mọ́kọ́ ọlọ́run ọba àṣẹ tó bá pa ọ́ ṣe kọ́dà bí òtí ọlọ́run àtàwọn lẹ́yìn ṣe bàbá rẹ̀ wá ní kọ́mọ́ sí. tọ́lá àwọn àfá ẹ̀mí wọn bíjá ti hẹ́jú wọn o tọ́lá àwọn òbí rẹ o wọ́n ti pé bọ́ o wọ́n ti kẹ́nìkan bá rin wa àtàwọn òbí rẹ jẹ́ o àwọn eléré ibú àfá yìí wọ́n pé bá yín fa àwọn òbí rẹ ní máa ń lò jáàbù mọ́jì kan nìkan da àwọn àtàwọn obìnrin ọlọ́run o tọ́pọ́ náà ànábì náà ló ń wí bẹ́ẹ̀ mọ́jì kan da mọ́jì kan da ìmọ̀ onímọ̀ ni ànábì ní rídọ̀ lọ́hí tìrídọ̀ lòrà dìde hmm? ànábì ní yọ̀ọ̀lọ̀ ọlọ́run ẹ mọ̀ rí látara yọ̀ọ̀nà àwọn òbí méjì yíyọ náà àwọn òbí báwo bí ti mọ́ yóò tún ọlọ́run yọ̀ọ̀nù sí ọ̀wọ́ wọ́n tánàbí pawọ́ láṣẹ báwọn òbí ẹ bá láwọn òfin àṣẹ tọ́nú àtànàbí wàá bẹ́ẹ̀ pé ṣé ìṣẹ̀tàn ilẹ̀ ń fẹ́ kàn bẹ́ẹ̀ náà ni. bàbá ni máa ń o hijabu òkè tọ́nú ọmọ bẹ́ẹ̀ tẹ̀lé àtànàbí kíbi máa ń lo mo ti gbọ́ mo ti wá dábàá yìí nísìnyá yìí wá bọ́ ta ọmọ àwọn pàtàkì ayé ti kẹ́nìkìlódé ẹni má ti tànàbí bí ìbá jẹ́ tànàbí wọ́n à ń kú náà ni. ashabu sa'id ashabu janna Asị abúlé-ẹmí àti abúlé-ṣìmẹ́l méjì ló wà kò sí kẹta nínú kọ́ jẹ́ ní tí ó mẹ̀tẹ̀ láti ọlọ́run àbáṣẹta ni àbáṣẹ èṣù àṣẹtọ́ náà ní ni tó fẹ́ tẹ̀lé yìí tó bá ní máa ń lò níwà ni ní oṣù tó ń yẹn fún mi fẹ́ o o ya ilé ìwọ̀n èwo ni wọ́n á nǹkan máa lo èmi ò lé ṣe ti sítánì díẹ̀ tọ́lọ́ díẹ̀ ẹgbẹ́ ìmọ̀ ẹnìkan méjì ìlú ìjábù kan ti déyà yín fún wa fitẹ́ ìjábù wa fitẹ́ tí bọ́ọ̀lù ti jù ẹnu kò á lè lóyún ẹgbẹ́ mọ́ bí tí máa ń ṣe bọ́ọ̀lù àti àbù láì ní yín ni o àwọn àti àbù ṣe ìtàn fún pé ẹ̀rọ ọba sọ ìsìkì ṣàìtẹ́ ìsìkì là àmọ́ àmọ́ bí tá a kọ̀ sí ẹlòmíì ẹ̀rí ìjábù ṣé ìjábù ṣètánì lélẹ̀ tó ń gbogbo ìjábù àwọn àtàlùsùn náà ń lò nísìnyí wàláì gbogbo àtàlùsùn náà dálẹ̀ nísìnyí ìjábù ṣètánì ni náà wàláì ẹwà modernize ìjábù ẹ̀yẹ modernize islam ní bá anábì ògbà bí àwọn aṣèbí erí bá yà àwọn mẹ́ta ti wọ́n ń green gbogbo yòókù wáyé ẹnu rẹ àwọn àjọ àfiábù ìkúkúrú àwọn mẹ́ta ti wọ́n ní yẹ́lò àwọn ti wá fún àkọ́kọ́ sí lẹ́yìn ẹ̀dá àmọ́ yúnífọ́ọ̀mù nu ìkànnì yóò ní yóò lò já bu ilé ara bíbọ náà ni nílé gíragíra obìnrin nílé gíra bíi bíi sọjà ó wá dé àrẹ kan bá kọkà báyìí tí a fẹ́ bá kábàdà báyìí báyìí gbogbo ń bá wọ̀ sẹ́yìn làlá tó wá rí ah, má kó bá wa ó má kó ara ti lọ lò jáàbù gbogbo àwọn eléyìí ìjáàbù ṣètánì ni ìjáàbù fìtínà ẹ padà sínú Qur'an ẹ wọlé ìjáàbù tó bá bá jùlọ fún yìí ẹ lọ́rùn tẹ̀sí ìfọ̀gbàjúmọ̀ lọ́dọ̀ wáyà yìí náà bó wọ́n ṣe tú ìjáàbù náà ni

kọ́ gbé láti ẹ̀rí kọ́ wọ́ lọ́lẹ̀ kọ́ fi ojú kan lẹ̀ kọ́ bá kọlù gánà. èmi ò rí pé bóyá ẹ̀ ti kájọ́ ẹ̀ ṣe inú àwẹ̀ ilẹ̀ ìkádébẹ̀ wọn. láti yóò ti kàdé sí inú àwẹ̀ ẹ̀ ti kàdé bí ìjáàbù tí àwọn àǹkó Ìgbà pé kákúlẹ̀tì ìjà ẹ̀tẹ̀ fúrùkú. Àwọn ń òun ilé yóò tún gbé díẹ̀ ó wàá gbà àsìkò tán àwọn ilé yóò tún gbé díẹ̀ wọ́n ní kájá sì méje ìgbà tó lé ilé dúró tó ní bá ti tẹ̀ sí fóònù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ó wàá mú ajá sì mẹ́jọ lọ́wọ́ ajá sì mẹ́jọ eléyìí fa tiẹ̀ eléyìí fa tiẹ̀ ẹ̀kọ́ ajá náà ó wàá kùtẹ́ márùn. ìtìkàlù so that òun ni tọ́mọ̀tẹ̀ kádébẹ̀ gan àwọn táà ń gbọ́ kò ní wọnú ẹ̀mí wa torí ìyàwó rẹ̀ dùn dámọ̀ yàrá àfà nínú ẹ̀rí tọ́bùlà tọ́bùlà kò yẹ kí àfà apá kọjá kan ní àfà ló lọ dání kí ni ṣe dámọ̀ ìlà tó bù káwọn orí ta ilé ìrìn tẹ̀sí pé nígbà tí wọ́n tẹ̀ sí ìrùjàlá láìní fa wọ́n ní kóbì ni wọ́n bọ ilẹ̀ látòkè délẹ̀ fọ́ra fi ẹyin jù kan ẹyin jù kan fọ́ọ̀bà kọlù gànà bó ti rámi tẹ̀sí àlẹ́ ìrìn tẹ̀sí ẹ̀ tí kàtàkì jẹ́rẹ́ àbí ẹ̀fọ́ ẹ̀fọ́ lọ́dún ìyẹn lọ́sọ́ọ̀tì làzàb ẹ̀fọ́

gbogbo bá ní àwọn tí wọ́n ń tẹ̀ lófi ọlọ́ àtọ̀fí ànábì ẹ̀tí máa ní wọ́n lá ọlọ́run yóò wọ̀nà èmi tó wọ́n bẹ̀rẹ̀ àdábùkẹ́ ànábì ẹ̀yìn lẹ́kùn ká sọ́tù ìbúrú jẹ ká àbí ọlọ́run bá bẹ̀rẹ̀ jọlá mọ́sá sàlẹ̀ kó bẹ̀rẹ̀ ọlọ́run fún wa o la ilaha illallah wa sallallahu ala nabiyyina wa ala alihi wa sahbihi wa sallam subhanaka allahumma wa bihamdika ashhadu an ilaha illa anta astaghfiruka wa atubu alaykum wa rahmatullahi wa barakatuh